وهما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 اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالم إنك حميد مجيد أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته ada ọkọ fún Ọlọ́run atọrọ kí wọn àti fún ọmọ ìgbà wọn sọmọ ìgbà wọn ìgbà wọn sọlá kíkà àtọrọ Ọlọ́run Ọlọ́run alájọ níbi àtàwọn sàhábà rẹ àti gbogbo ẹni tó ti jọ àwọn ẹni tó ti jọ àwọn ẹni kìyà àtún kíra wa kó ìgbìyànjú sínú ìsìn lórí tí wọn Ọlọ́run tó di mọ́kànlá ah, lẹ́yìn ìgbà tí mẹ́wàá ti lọ lọ́jọ́ mẹ́wàá alákọ̀ọ́kọ́ abẹ́ aláṣọ gbẹ̀yẹn mẹ́wàá lẹ́ẹ̀kejì àti mẹ́wàá lẹ́ẹ̀kẹta lẹ́ẹ̀kejì atọrọ gáfárà lọ́wọ́ àwọn èèyàn wa pẹ̀lú lílọ́ra lé wa kò sí nínú èròǹgbà wa bí ká dáwọn èèyàn alágara àbí ká wá dára jókòó ṣùgbọ́n màá kó lè máa yàtà mẹ́rin mọ́kù lèdèríkò tẹ̀dẹ̀rí lè yá ọ̀hún ìlànà tẹ́sítẹ́ ìṣẹ́fọ̀nà hmm. kì í ṣe gbogbo nǹkan téèyàn fẹ́ orí bàkà náà ní máa rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà lágbára ẹ̀ ló fi ka torí pé ìgbà míì bẹ tó jẹ́ pé ọ̀tọ̀ níbi ọkọ̀ ojú omi ọ̀fẹ́ lọ ọ̀tọ̀ níbi tátẹ́gùn ọ̀nà ti lọ a lọ sí ìbánisọ̀rọ̀ níbì kan ibẹ̀ ni ọlọ́run akádàrà ká pẹ́ látàrí ìbéèrè àwọn tá a lọ dálẹ́kọ̀ọ́ kọ́nà ọba àlá kọ́gbà ń pèsè ọ̀rọ̀ ìmọ̀ kan torí àtọ̀rọ̀ káfárà pẹ̀lú pípẹ́ wa fún bí ọgbọ̀n ṣẹ́jú kí ọlọ́run àlá subhanahu wa ta'ala kí ó ṣe àmójúkò fún ìmọ̀ kan lónìí insha Allah ta'ala a tẹ̀síwájú nínú ìbánisọ̀rọ̀ láti mú sọ́ọ̀tù ìbákọ́wá àyà tí a ti dá sí lánàá ó náà ní àyà ẹlẹ́ẹ̀kẹtàlẹ́ ní àádọ́sàn verse one seventy three nǹkan ọba Allah subhanahu wa títí bá wá sọ̀rọ̀ nípa nǹkan tó sì ní èèwọ̀ fún wa lẹ́yìn ìgbà tí ó ti jẹ́ ká mọ̀ pé òun dá gbogbo ti pẹ́ lórí ilẹ̀ fún wa kó lè bàa jẹ́ ẹ̀tọ́ fún wa lẹ́yìn ilé Allah subhanahu wa ta'ala aláwọ̀ ni látàrí nǹkan tá a wá sọ fún yìí látàrí àlàyé tó yí yékéyéké yìí látàrí àwọn àmì táwọn sọ̀kalẹ̀ nínú àkùránì tó yé tí ọ̀dàwé yìí àtùwárí ní àwọn èèyàn àwọn tó wípé báwọn ṣe wá hàn tó yìí wọ́n sì tún máa fi nǹkan pamọ́ fáwọn èèyàn wọ́n sì máa sọ ẹ̀tọ́ di èrò bákan náà wọ́n máa sọ èrò ìtọ́ إن الذين يكتمون ما أنزلنا أعوذ بالله من الشيطان الرجيم إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ويشترون به ثمنا alladhina yaktumuna ma anzala Allahu min kitab dájúdájú àwọn tí wọ́n ń fi nǹkan ọba sọ̀kalẹ̀ sínú alkitab una alquran àwọn tí wọ́n fi pamá àwọn náà ni àwọn yahudi tọ́jọ́ bí wọ́n fi ọkọ̀ annabi sallallahu alaihi wasallam wọ́n fi pamá nínú tírà wọn wọ́n sì yí padà pẹ̀lú ọkọ̀ míì nínú tírà wọn àbí àwọn tó jẹ́ pé ìmọ̀tọ́nà ọba aláàfin mọ̀ wọ́n wọ́n fi pamọ́ tó fi wọ́n sọ ìtọ́ déwọ̀ fáwọn èèyàn tẹ́sì ń sọ ìwọ̀dẹ̀tọ́ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀ni àwọn wọn ni tó ń ṣe báyìí wà yastaruna bihi thamanan qalila táwọn fi ìtọ́nà ọba sọ̀kalẹ̀ yìí tí wọ́n fi ń ra thamanan qalila nǹkan kékeré owó ayé tí ó tàn ó náà fi ọ̀rọ̀ náà bá pààrọ̀ wọ́n fi ọ̀rọ̀ náà bá ìtọ́nà bá sọ̀kalẹ̀ náà Al-Qur'an wọ́n fi gbà pààrọ̀ torí owó dáhùn ló fún wọn jẹmáà tọ́nà bá sọ pa àwọn Yẹhudi ń bẹ láwùjọ ti wa táwọn fọ́ ma fi ìmọ̀ pamọ́ torí tẹ́ta bá sọ olówó tó dókò yìí à ń retí kó gbé owó fún wa nígbà bá sọ fún pé à ilé ọ̀tọ̀ bá kò ní fún wa lóhùn ma wọn wà ní sọ wọn wà fi pamọ́ ẹ̀kútà bá san owó ní jáde afọ́fọ́ dẹ́nu sọ dẹ́nu tí náà tí wọ́n gbà pọ̀pọ̀ ọbẹ̀ fẹ́ bàjẹ́ náà èyí sì bá pọ̀pọ̀ ọbẹ̀ rẹ̀ jẹ́ subhanallah ọlọ́ni wọ̀yọ́ fi ọ̀rọ̀ náà ọba tó fi ń gba pààrọ̀ owó kékeré tó ń tà lówó pọ́ọ́kú jẹ̀máà sẹ́tùmọ̀ ayà yìí ó ní kọ́ yìí torí pàwọn aláṣejù nínú àwọn aládàdálẹ̀ àwọn náà máa lo ayà yìí láti fi kọ́ àwọn èèyàn rógà wọ́n ni ọlọ́run bá ní wala tashtaru bí ayati samanan qalila ọlọ́run ní ẹ ta àwọn àmì mi lówó kékeré jẹmáà kí n tún máa ayà yìí ó náà ni pé ẹ má fi nǹkan ayé ẹ má fi dapàrọ̀ àbí ẹ má fi owó ilé ayé yìí bó bí ìbá ṣe rí ọ̀pọ̀ tó kékeré náà láàbìròyìn rẹ̀ bó o dá yí rí ó tó kékeré ni lẹ́gbẹ̀ẹ́ tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ìtumọ̀ ayé ayé rẹ̀ wọ́n bá táwọn ọba tú wọ́n ọlọ́run wala tashtaru bi ayati samanan qalila ọlọ́run ní ẹ mẹ́ta mi ó ní ẹ mẹ́ta ayé àmì ló ẹ̀yìn bàbá sẹ́ gbọ́ inú kùránì lọ́wọ́ o wà lágbẹ́sẹ̀ rúbí àyàtì sámánà ń kọ̀ ní ilá torí owó ńlá ńlá ni ẹmọ kọ́ wa ọmọ wọn lọ́wọ́ kọ́ ìgbọ́ tí ni wọ́n mẹ́ta lọ kéke owó ńlá ló pẹ́ wú àwọn àfà wọ́n tà ń gbá wọ́n tà sí gbájú ẹ̀fà àwọn èèyàn nígbà tí gbáǹbì tí wọ́n tún gbáǹbì torí délé yìí ń kọ̀ ní ilá tọ́wọ́n ń ta ayà tán fi ń ra owó ayé ìtì ọ̀tàn owó ayé ìtọ́ kéré oná fi ń rà wọ́n wá ń fi fi àwa wọ́n fi fi tọ́lọ́ ń sọ̀kalẹ̀ nínú alukuran wọ́n fi pamọ́ ìròyìn ànábì wọ́n fi pamọ́ okò ànábì wọ́n fi pamọ́ ẹ̀sìn ànábì wọ́n fi pamọ́ súnà nábì wọ́n fi pamọ́ torí pé tó bá ti sọ́mọ̀ ga èmi tí wọ́n fẹ́ kí ní báyìí nígbà bá ṣe léyìí wọn ò mọ̀ ní gbé oúnjẹ ọdún wálé mi wọn ò mọ̀ ní gbé wọn ma ní musa kawadọ̀ mi subhanallah jama innaka la tahdi man ahbabta walakinna allaha yahdi man yasha àfá òní fẹ́ tọ́bá òmànà kọ́ ẹni tó ní kọ́ sọ́ tí ẹ wà máa alára ọ̀súlì illa al-balaghul mubin tó jíṣẹ́ ní kọ́ sọ tí látàrí pé ni o látàrí ìbẹ̀rù fáwọn èèyàn ní gbà àbí látàrí ìbẹ̀rù pé tá a bá tiẹ̀ sọ tá a bá sọ náà a ní rí nítorí ẹ̀ka gbàgbà lọ́wọ́ wọn jẹ̀máà àrùn àwọn bẹ́ẹ̀ wọ́n kó sínú ááyà yìí wọ́n kó sínú ááyà yìí ó wà sí mi àwọn tó jókòó lẹ̀ ní ọmọ intimidate ẹ̀ yọ̀gá àwọn bàbá tí ń sanwó fún àyí àwọn náà amára lè mọ mọ́tò wọn àwọn bàbá tí ń san fún àyí àwọn náà wọ́n bọ́ sọ̀kò tó ńlẹ̀ àwọn bàbá tí ń san fún àyí àwọn náà ń fáwọn gbà kọ̀wá ní ilé sọ́

ọlọ́run ní tẹ́wà ṣe àwọn tẹ́ ń ṣerú eléyìí ulaika ma ya'kuluna fi butunihim illa an-nar ọlọ́run ní gbówó ìbáṣe rí ọtọ́ gbówó ìbáṣe rí kọ́ dáa tó gbówó ìbáṣe rí kọ́ pọ̀ tó ma ya'kuluna fi butunihim illa an-nar iná làwọn ènìyàn iná ni wọ́n jẹ sínú ara wọn ẹlòmíì ò torí pé mínísítà pé yóò sì máa fi orí ọ̀rọ̀ yóò sì máa dákodò ẹlòmí ò torí pé àlọ́nà ti wá intimidate yóò ti intimidate yóò wá fi ọ̀rọ̀ náà bá aláàpamọ́ kí gọ́fúnọ̀ má bàa bínú ẹlòmí ò torí pé wájú kánsẹ́lọ̀ àbútẹ̀ wájú ààrẹ àbí yóò wá fi ọ̀rọ̀ náà bá wọ́n wá gbówó fún wọn ò jẹ nkankan sínú wọn ju iná ọlọ́run ọba lọ iná ni wọ́n ń jẹ iná ilà tí ń fi ọ̀rọ̀ ọlọ́run ọba pamọ́ iná ni ń jẹ ẹ tí fi ọ̀rọ̀ ọlọ́run ọba gba pààrọ̀ ilé ayé yìí iná ni ń jẹ sínú ara rẹ̀ kò síbi tí wùlẹ̀ ń wọ̀ pọ̀ tó kìí ṣe tọ́lọ́run ọba ni ti ń ṣe ọlọ́run ọba ni وإن منهم لفريقا يلوون ألسنتهم بالكتاب لتحسبوه لتحسبوه من الكتاب وما هو من الكتاب ويقولون هو من عند الله ويقولون هو من عند الله وما هو من عند الله ويقولون على الله الكذب ويقولون على الله الكذب وهم يعلمون الله سبحانه وتعالى الله بنوه àwọn tó jẹ́ ìbẹ̀ nù wọn àwọn tó jẹ́ pé yẹlùwúnà alìsínátà hùn wọ́n ma ti ahọ́n wọn wọ́n ma ti bọ ọ̀rọ̀ náà wọ́n ma sọ̀rọ̀ náà wọ́n ma wí báyìí wọ́n ma wí báyìí ma ní ẹ̀yìn ọ̀wọ̀ àwọn òrùgbẹ́ tó ń sọ yìí nínú ọ̀rọ̀ náà ni kò sì sí inú ọ̀rọ̀ náà wọ́n ma sọ pé ọlọ́run bá ti ṣépè fáwọn ọlọ́run ní iná àwọn sáfù tààtàǹkì ń bóyá ká sọdẹ ọ̀kan kó lè máa mọ́ bàa dá mistake lẹ́nu mọ́sálásí ẹ jẹ́ aṣọ sáfù ẹ̀dẹ̀ ọ̀kan náà wọ́n máa sọ pé à kíní kan iná ìlẹ́yìn ìyá abáhùn túmọ̀ iná àlẹ́yìn ìṣẹ́ abáhùn subhanallah ayà Qur'an ìyá abáhùn pípadà wọn hisaabahum ìṣirò ṣẹ́ wọn àwọn àsọdí ìyẹ́ ọbáhun ìyẹ́ ọbáhun ọlọ́run ìyẹ́ ọbáhun ìṣẹ́ ọbáhun ọlọ́run ìṣẹ́ ọbáhun ẹ̀yìn àmọ́gẹ́ ìbẹ́nu kúránì ṣé èdè yorùbá wọn sọ kalẹ̀ ni ẹ̀ka lọ bá bá ní kórì rẹ̀ ó pé yóò àfa sàlámà rẹ̀ kàn nítorí pé ẹ̀dọ́ ìró èdè wọn sọ kúrán kalẹ̀ yóò ní lárúbáwá rẹ̀ kọ́mọ́bí ti ń lọ ọlọ́run bá inna anzalna qur'anan arabiyya afa alukur'ani ka lédè Lárúbáwá iṣẹ́ abáhùntẹ́ wá rí sẹ́lábá lóyìn àbí yorùbá wọ́n ní sẹ́mọ̀ ah, àwọn tẹ́lẹ̀ bá sọ bá à lẹ́wọ́n yí alukur'ani padà ẹ máa rò pé ń tán sọ inú kur'ani lọ́wọ́ kò sì sínú ẹ̀ ويقولون على الله الكذب ويقولون هو من عند الله ويقولون هو من عند الله وما هو من عند الله ẹlòmí ò tún dàrú yọ ọ̀rọ̀ náà ló ti wá o wọ́n mọ̀ wọ́n mi ní ẹ̀ńdìlá kò sì wà látọ̀dọ̀ ọlọ́run wọ́n yẹ kó olú ní alọ́lọ́ ìkẹ́dìlá wọ́n mọ̀ yà lẹ́mọ̀n wọ́n máa dáadáa pa arọ́ mọ́ lọ́run wọ́n sì mọ̀ irọ́ láti àlàmọ́ láwọn kẹ́tẹ́ sọ ọmọ apáyín lásẹ̀ يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون èso ma pa àṣẹ kẹ́ ma sọ tẹ́ẹ̀mà nípa ọlọ́run èso ma pa àṣẹ kẹ́ ma yí ọ̀rọ̀ náà bá padà torí ẹ̀ gbogbo àfà tó bá jẹ́ pé ojú nífi máa mú ìdájọ́ wá ń tiẹ̀ tó bá ti rójú ọ̀gá nbọ bá rí wọn jẹ ntọ́ bá wọn náà bá a sọ ní gbọ́ nke sè wọ́n gbọ́ wọn láì nǹkan burúkú ni tó sì mọ̀ pé sọ tẹ́mi sọ tí sọ wọláhì ọlọ́ọ̀bá aláàlẹ́ lóga nǹkan kan náà gbogbo àwọn èèyàn sọ ẹ ti ẹ̀jẹ̀ agbọ́ sọ òtòótọ́ tí wọ́n parọ́ yóò náà tá a ṣe yóò ń lọ torí eléyìí ọlọ́ọ̀bá ni iná òun ni wọ́n ń jẹ wípé wọn ń ta ìyọ wọ́n ta ayọ̀ náà ọba wọn ta ní owó pọ́ọ́kù yìí wọ́n ta ayọ̀ náà ọba wọn fi ń ra ilé ayé yìí ọlọ́run ní wala ma ulaika ma yaquluna fi butumin illa nar wala yukallimuhumullahu yawmal qiyamah ọlọ́run tó bá alkiyama la yukallimuhumullahu bá ní bá wọn sọrọ. kò ní kọjú ọ̀rọ̀ sí wọn wà yuzakihim ọlọ́run ní làwọn ọlọ́ọ̀bọ̀ ní purify kò ní fọ̀ wọn mọ́ níbi ẹ̀ṣẹ̀ wọn tó bá jẹ́ ọgbẹ̀ndẹ̀ alkiyama látàrí kíni o látàrí pé wọ́n mú ayà ọ̀nà ọba wọ́n ń wọ́n fi ń ra ilé ayé ọlọ́ọ̀bọ̀ ní bá sọ̀rọ̀ alkiyama látàrí pọ́lọ̀ọ̀bá bínú lé wọn lórí kí ni tó fa ìbínú yìí ó ní pé wọ́n fi ìmọ̀ ọlọ́ọ̀bá Allah wọ́n fi pamọ́ gbogbo ẹni bá fi ìmọ̀ pamọ́ jàmáà irú ẹni bẹ́ẹ̀ ti lẹ́tọ̀ọ́ síyà ọlọ́run àtọ́run wọn bá forí jìn torí ọlọ́run ní wò wọn ọlọ́run ní kẹ́ wọn ọlọ́run ní anábì ìfàlà àfọ̀tún àwọn mẹ́ta kan bẹ láyé àdúró lọ ilé yọmọ kìyàmà ọlọ́ọ̀bọ̀ ní síjú wọn lálùkìyàmà kò ní wọ́n kò ní wọ́n ọ̀dọ́ wọn wàlá ìzẹ̀kéyè ọlọ́ọ̀bọ̀ ní sì kẹ wọn kò ní kẹ wọn kò ní fọ̀ wọn mọ́ wọ́lá wọn máa àdáàbò àdéhìn kódà yẹ lẹ́tọ̀ lórí ìlú yọmọ jẹ tiwọn àwọn wo ni anábì ní alákọ̀ọ́kọ́ anamam anamam gbogbo ẹni tó bá ṣe dáadáa tí máa ń ṣèrè gùn ẹmọ wo àwa àwa aláfúnná tó fi lọ léèwé o ní sẹ́bíṣẹ́ ń seun ẹmọ wo nǹkan o táà bá gbẹ̀rẹ̀ sí fún ọkùn ní rí tí ọjẹ́ o subhanallah nàmá àwọn onírè gún tọ́tọ́ bá ṣe dáadáa báyìí gbogbo ayé ní ọ̀sán fún gbogbo ayé ní ọ̀rọ̀ fún ọlọ́run ní wùndí àkèyàmù ọlọ́run ní kẹ́ kódà yẹ ẹlẹ́tì yọmọ jẹ́ tẹ̀ ẹlẹ́kejì anábì sallallahu alaihi wasallam anábì ní ومنفق سلعته سلعته بحرف كلم ẹn tí ń fi tí ń fi ìbúra arọ́ tó fi ń tajà gbogbo ẹn tí ń fi ìbúra arọ́ tajà bá ń ra bá ń ra ojú orí rẹ tó èrè olè mi jẹ́mẹ̀ rọ́nsì ń pa yóò ní sí mẹ́fẹ́ this i no go naira gain from this I just want to sell am the way I buy uh, the way I buy am and no be no be you be my friend na so I wan sell am for you oh na I swear I swear ó ti ti ń búra yorùbá ní sì ń pa anabi sallallahu alayhi wa sallam ni tọ́ba di alikiyama ọlọ́ọ̀bá ò ní kẹ́ wọn kò dídé náà kó búra kó tó tajà rẹ̀ answer ti five thousand máa tà kọ̀gbá four five ẹ bá mi rà five thousand jalè ó sì dà ẹ́ gbàdúrà ana ẹ bá mi ra tí n bá tàn five thousand èrè two hundred lèmi náà irọ́ ń sì ń pa wọn kì í ṣe báyẹn ẹlẹ́ẹ̀kẹta anabi ni sallallahu alayhi wa sallam alimusbil isaara isaara ẹni tí ń fi aṣọ rẹ̀ tí fi ń kọjá kókósẹ̀ tí fi ń wọlẹ̀ anabi sẹlẹ̀ sallallahu alayhi wa alayhi wa tó yẹ gbọ́n tá a bá ti ń gbọ́ kọjá ìmọ̀nà ká máa tẹ̀lé o gbogbo tá bá kọ́ hey ìyá tó ń bẹ́ẹ̀ bí eléyìí náà káwò kéhe ìtàfilé ọlọ́run ní kọjú sí yàn kò ní báyàn sọ̀rọ̀ kò ní káyàn kò ní wọ́yàn à àfi kéèyàn yà tètè tù bá kọ darí kò ń bẹ ẹlòmíràn ní àmì ah, ní lọ́wọ́ àti yẹn mọ́ mi ní gbogbo tí mò ń ṣe pátá náà sọ ń bẹ̀ tí n bá ti lé tọ́ba ti lé tí mò ń ṣe wọ́n sọ ah, kí ló dé ìlọ́mọ́ ó tún ti kó sínú nǹkan mi kí ló kó sí o ó kó sínú kí ni ṣíríkù ní ẹ̀rọ ẹbọ pé ìní ìtì ẹ̀fẹ́ máa gbọ́ mọ́ ìní ìní gbọ́ mọ́ lẹ́pọ̀ pé nù mí tẹ̀ máa bàjẹ́ pé tí bá tẹ̀ wá kú báyìí ṣíríkù lè arọ́ ọ̀dùn ọmọ ó kù díẹ̀ káàtó torí di eléyìí ọlọ́run ní gbogbo orú àwọn báyìí ọlọ́run bò ní kẹ́ wọn o wọ́lá òun àdáàbùn àbíyìn ìyá ẹlẹ́sẹ̀ lérò yóò máa jẹ ti wọn wúlá ìkàlẹ́dì náà ṣàrọ̀ dọ́là lẹ́tọ̀. wúlá ìkàlẹ́dì náà ṣàrọ̀ dọ́là lẹ́tẹ̀ bíi كبيرة فما أصبرهم على النار ọlọ́bàá ní ọláìk àwọn tàà sọ yìí àwọn náà làwọn tọ́jẹ́ ipé ìṣtára ọ̀dọ̀lá alátàbìlìhúdà wọ́n fi àánú wọ́n fi ara ọ̀nà àmà wọ́n rí mànà ńlẹ̀ wọ́n sì fi sínà exchange ẹ̀ wọ́n fi gba pààrọ̀ ọ̀nà àmà wà láàdáàbàbìlìmọ̀ òfẹ́rọ̀ wọ́n rọ̀ foríjì ńlẹ̀ wọ́n sì ní ìyà àwọn lọ́rùn pé yà náà ni làwọn sàfẹ́ jẹ jẹmáà látàrí pé wọ́n ròdòdó lẹ̀wọ̀n ọ̀tẹ́lé ọlọ́ni fama asùbárọ̀ mọ̀hálẹ̀ náà ọ̀rọ̀ mẹ́rin làwọn olùmọ̀ sọ lórí ayà yìí fama asùbárọ̀ mọ̀hálẹ̀ náà ìtumọ̀ ẹni pé áà èmọ́mà ṣe wá o áà wọ́n mọ̀ kú sùúrù yà náà o ìtumọ̀ ayà ìní púpọ̀ olùmọ̀ ní ọ̀rọ̀ mẹ́rin bẹ̀m̀bẹ̀ wọ́n lálàkọ̀ọ́kọ́ o ní pé fama asbaro ma'ala amali addi'im ila an-nar ah wọ́n mà wọ́n mà kú sùúrù iṣẹ́ ẹbú tí ọ̀sọ̀ wọn dọ̀mọ̀ náà gbogbo tó ń ṣe iṣẹ́ ẹbú ni wọ́n wá ṣe sùúrù ṣe sùúrù tó fi já sí náà ah sùúrù wọn ìmọ̀ ṣe ṣe wá ṣe wọ́n lọ́rọ̀ àkọ́kọ́ ni wọ́n lọ́rọ̀ kejì má àjọrọ̀ ahùn alànà wọ́n ní túnmọ̀ ní pé a ah, wọ́n mà láyà o wọ́n láyà débi pé wọ́n sì fọkàn balẹ̀ wọ́n sì lè ṣe sùúrù fún yáa ná kọ́mọ tí ẹ̀ bá ṣe léyìí iná ní ọ̀gá sí kò sí wàhálà sí wàhálà ibi náà ni kò sí wàhálà wọ́n wá ṣe sùúrù tó fi fi àyà kókò nàkí tó fi fi wọná ọlọ́run wọ́n túnmọ̀ ayà rèé ah, àfáwà Hasan àti àfáà Mujahid àwọn náà ṣe léyìí wọ́n ní ìtumọ̀ míì táfàwà àrọ́bí sàl àrọ́bí wọ́n ni mọ́ àpkọ́m fi náà wọ́n ni túnmọ̀ nígbà nígbà wọn bá wọná tán wọ́n mọ̀ kú sùúrù wọ́n mọ̀ pẹ̀lú ọ̀nà kẹrin o wọ́n ni túnmọ̀ ayà ẹ̀dàkùn nínú gbogbo àwọn túnmọ̀ èwo lọ́bára wọn èwo lọ́lọ́mbẹ̀ èwo ni ọtọ́ tálẹ́fì ròyìn èèyàn kò sọ́mọ rẹ̀ kankan náà bá gbogbo ròyìn ah, àwọn kù sùúrù lẹ́aná àbí wọ́n kù ìpalẹ̀mọ́ fún ná àbí abóhùn náà ṣe lè farabalẹ̀ tẹ́fi dọ́mọ aná ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní ìtumọ̀ ẹni pé fa ayu shay'in sọ̀bárọ̀ màálà náà kí wàá ní nǹkan ọ̀hún téèyàn lè ṣe láyé téèyàn wà á fi fọkàn balẹ̀ débi pé nǹkan ó fún yàn sùn téèyàn ó fi wá dọ̀mọ ná gbogbo ẹni tí làákà rẹ̀ bá sílẹ̀ kò yẹ kó lè ṣe rẹ̀ ọlọ́run má ṣe wá ní ọmọ àná ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀ni ní tó dé wọ́n tọ́sí gbogbo wàhálà yìí òun náà ni pé wọ́n ta áyà ọlọ́run wọ́n fi ra ayé wọ́n ta ọ̀nà ẹ̀mà wọ́n fi ra ìṣìnà wọ́n ta àforíjì àtọ̀dọ̀ ọlọ́run wọ́n fi ra ìyà látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ni dhalika bi anna Allaha dhalika bi anna Allaha nazzala al-kitaba bil-haqq وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد ọlọ́run ní ta fi lẹ́tọ̀ọ́ sí àyí dhalik ìyẹn ni pé bí anna Allaha nazzala al-kitaba bil-haqq in ta fi lẹ́tọ̀ sí yà yìí ó ní pé njẹ́ ọlọ́run bá sọ alukurani kalẹ̀ kò fi nǹkan kan pamọ́ nù ẹ̀ níjẹ́ ọlọ́run bá sọ alukurani kalẹ̀ ọlọ́run sọ kalẹ̀ pẹ̀lú òdodo ni lọ́lọ́run fi sọ alukurani kalẹ̀ fún anabiwa Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú òdodo ọlọ́run fi sọ olùkọ́ránì kalẹ̀ fáwọn ànábì ọlọ́run tó ti lọ síwájú ànábì sallallahu alaihi wasallam bi tahqiqil haqqi wa ibtalil batil pẹ̀lú pé kọ́lọ́ fòdodo rinlẹ̀ kó sì pa ìbàjẹ́ rẹ́ kó pa ìbàjẹ́ run lọ́lọ́ fi sọ àlùkọ́ránì kalẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn yìí tọ́jẹ́ pé wọ́n sọ ayé ọlọ́run ọba Allah wọ́n mú láwẹ́wà wọ́n sọ di fáàrí wọ́n sọ di owó wọ́n sọ di ọjà tí wọ́n máa tà wọ́n ní àfà ẹ má bá dá sí ṣọ́ọ̀pù tí wà làwà wà yẹn ọjà tí wà làwà ń nà yẹn a ah, ọjà tí ń nà ná lẹ́wọ́n ń parọ́ fáwọn èèyàn a kì í parọ́ fáwọn èèyàn ẹ sọ́nà bá sọ àlùkùránì kalẹ̀ kálí máa fi gba owó lọ́wọ́ àwọn èèyàn ni ìbò náà sọ kalẹ̀ liyadabbaru ayati kálí ronú sí àwọn àyà rẹ̀ lọ́nà ọba aláàfin sọ àlùkùránì kalẹ̀ kó lè jẹ́ mọ̀nà fún wa àyà àlùkùránì tí a wá di ń táwọn asálàyé fáwọn èèyàn pé ẹ aṣọ déédéé tí ó dùn mọ́ wọn nú yóò jẹ́ pé tá a bá fi parí tafsir báyìí wọ́n kàn ní àfẹ́ gbà envelope ọkàn máa wọlé ni envelope ọkàn máa wọlé ni jàmáà àbáwọn máa sọ àwọn àdì comedian tá a bá ti sọ báyìí àwọn èèyàn kan bú ẹ̀rín ni wọ́n rẹ̀ ní kí wọ́n sì máa forí wọ́n fò máa forí nara nga ah, mọ̀sálà àfẹ́ bàbá sùwé ni wọ́n o àwọn aṣọ àyà Qur'an dáwẹ́wà tọ́lọ́ sì sọ kalẹ̀ bil haqq pẹ̀lú dodo àyà Qur'an kì í ṣe kódà tá a bá ń sọ ọ̀rọ̀ àlùjánnà pé nínú àlùjánà o fi ọrùbá àtọ̀rọ̀ àbà àwọn ọmọbìnrin ẹlẹ́yinjú ẹgẹ́ tí wọ́n ga ju ara wọn lọ táwọn lọ́jọ́ orí kan náà tẹ́jẹ́ wọn báyìí ẹ mọ̀ níbi ṣe ń sakuléètì lára wọn báyìí àwọn obìnrin tó yẹ pé hẹ́rù ní àyìn gbogbo ojú tí wọ́n funfun ni jẹ̀mọ́ àwọn lẹ́yìn tó ní máa rẹ́rìn èyí ò tó máa sunkún wọn ò ní kí ni palẹ́kùn náà gbogbo àwọn tó fi ti gbọ́ kí nìkan ní orí lálùkìyàmù agbogbo ẹ̀ńtá tó fi ti gbọ́ pé orúbá nàtọ́rọ̀ ọba bí àṣà àbìlì yẹmí sódà sẹ́gbogbo yẹn ní òrì ni yóò tún bu ẹkún ẹdẹkùn ìwọ nú àyà kùránì ni wàá ló lè fa ẹ̀rín lọ́wọ́ àyà tó ẹkún tí Ọlọ́run bá sọ kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam anabi ni wọ́n sọ kalẹ̀ fún mi èyí tó le jù nú ẹ̀ ìmọ̀ sọ kalẹ̀ mithlu salsalatil jaros bí ìgbà pé wọ́n lu aago ńlá ní etí èèyàn tí ọmọ ti pẹ́ gbáǹgbáǹgbáǹgbáǹ ní wáyé ó sì máa sọ kalẹ̀ sínú ọpọlọ subhanallah anábì ọgbà wa yìí ń gbà mí báyìí yóò dákẹ́ lọ dárí ìgbà wa yìí nìyẹn yóò agbórí òkè kadà yóò wá kàńtọ́ náà bá fi sọ̀kalẹ̀ tọ́ sọ̀kalẹ̀ fún èwo nu wà yìí làwọn agbọ́pọ̀ sọ̀kalẹ̀ fún anábì tánábì wọn rẹ́rìn tọ́wọ́ gbàlù tí ń jó àyà kùránì wa di jẹ́ pé wọ́n sọ ní àyà wọ́n ti wá kan stéèjì wọ́n fẹ́ ga tó mọ́sálásì kí ni wọ́n fẹ́ jó wọ́n fẹ́ rẹ́rìn tó nǹkan bá ti bẹ̀rẹ̀ ni ó ti máa pa wọ́n lẹ́rìn wọ́n kàn máa rẹ́rìn lọ ni jàmáà ǹjẹ́ ń tọ́lọ̀ ń tọ́lọ̀ ẹ̀sọ́ àyà kalẹ̀ rèé wọ́n á máa forí àyà gbára wọn wọ́n máa fi àlùkùránì gbára wọn torí owó tí wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn torí owó tí wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn torí kí wọ́n lè bá rífẹ́ ẹnu àwọn èèyàn wọ́n á máa fa àyà kùránì gbára wọn ọkùnrin kan sọ̀rọ̀ lórí tọ̀jọ́ yẹn pé tọ́sẹ̀ kan sìn mẹ́rin last week àbí wọ́n láì mọ́ kọjá mo tó dúró mo tó lọ gán kírímìnà lélẹ̀ o ó ní ẹ̀yin bàbá ẹ̀yin ọ̀dọ́ bí àwọn afáà kan ti máa gbọ́ láti Saudi àwọn lọ Saudi àgbọ́wọ́ mẹ́ wọ̀lá ìbíjẹ́ sọ náà nù wọ́n àgbọ́ láti Saudi yóò akọ́ mọ́sálásí nígbà bá kọ́ mọ́sálásí tọkọ ní mọ́sálásí mẹ́lá àdúgbò sẹ́ o ẹ̀ ń sọ Ọlọ́run bá sọ pé ànábì sọ pé wọn tó mọ́sálásí ń ṣe ṣètò Ọlọ́run lẹ́ ń pèpè sí mọ́sálásí bí díẹ̀ lẹ́ ń pèpè sí tí mọ́sálásí tẹ́tí ń tẹ́ sọ́ọ̀lẹ̀ òun ni ara Saudi ó fọwọ́ ránṣẹ́ tí wọ́n tàn kọ́ ni mọ́sálásí tẹ́tí ń tẹ́ sọ́ọ̀lẹ̀ mọ́sálásí tẹ́tí ń ṣe mọ̀lúdì tẹ́tí ń ṣe ní sùn ṣàbáni tẹ́tí ṣe Isra wal Miraj abadan ó ní àwọn ògbówó Saudi níta mo ní wallahi kéta níbi lẹ́mìí ẹ̀ kéta kò sí nǹkan kan aládùúgbò yìí ni kéta alàlàgbẹ́ láti gbilẹ̀ kéta wọn ní wọn mọ́ ní ẹ̀rí hasad kéta lásán nínú ìbẹ́nu ẹ̀jẹ̀ rẹ̀ ọ wà forí kọ bàbá ẹ̀yin ò rí bẹ́ẹ̀ ti wọ́n yín ẹ̀ rí bẹ́ẹ̀ ọyá yọọ máa dẹ aládùúgbò láwùjọ ọmọ kọ́mọ́sálásí kí láì ní ládàá kan tí ọ wàláì bó ṣe sọ́nà láì ní ládàá kan sọ́nà ní ládàá ni òun ló lówó ni mo ní wàláì kèéta ni tọ́ba jẹ́ òun náà gbówó fún kò ní fi kọ́ mọ́sálásí mu nítọ́ dára lójú ni yóò nà ni yóò fi kọ́lé ńlá yóò kún lọ́dà yóò sì tún mọ́sálásí rẹ̀ ṣe yóò sì máa dàfà tẹ̀ náà kàyí tó òun fi ṣe nu ẹni tó tún wá fi kọ́lé ọlọ́run torí kó lè bá gbólówó àwọn èèyàn bàbá ọyọ nọ́ọ̀sì bàbá kéènà tẹ́lẹ̀ <laughs> mo ní kírímínà ń gbọ́dọ̀ pé àwọn èèyàn náà nìí wọn ò mọ tala àfa tala máa ń pè tala ìpè ẹni tí wọ́n sá dàn wọn lára yá ní wọ́n fẹ́ tí wọ́n rẹ́rìn tí wọ́n sọ àwọn tí wọ́n sì nu kùránì fún wọn ò náà fẹ́ kọ́ lọ́ba Allah kọ́ sànù wa ọlọ́run ni wọ́n tọ́ sí yà yìí torí pé kí ni o bí anna Allah nazzala al-kitaba bil-haqq torí pọ́lọ̀ bá sọ àlùkùránì pẹ̀lú òdodo ni kò sí ọ̀rọ̀ kankan bẹ́ẹ̀ kò sí nǹkan kan tó dàrú ń bẹ́ẹ̀ gbogbo ẹ̀ pátá ìlò yẹkẹyẹkẹ wà iná lẹ́dínà tàlàfò fìlkìtàbí làfi ṣèkọ́ kìmbàíd ọlọ́ni àwọn tí wọ́n ń ṣe iyèméjì tí ń ṣe èdè àyèdè níbi alukur'an tó ń ṣe èdè àyèdè ń bẹ yálà nínú àtọ̀wọ́rọ̀ tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún ànábì Musa ni àbí al tọ́lọ ń sọ̀kalẹ̀ fún ànábì wa Isa àwọn Yahudi àtàwọn Nasara àbí alukur'an tọ́lọ ń sọ̀kalẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn kò ní ṣèyàpẹ̀ ẹnu ń bẹ̀ innal ladina ikhtalafu fi àwọn tí ń ṣèyàpẹ̀ ẹnu lórí ẹ̀ lafi shiqaqin ba'id orí wọ́n ti jìnnà sí alukur'an shiqaq òun náà ní kéèyàn bọ́ sẹ́gbẹ́ kan ṣakku kéèyàn wà lẹ́gbẹ́ kan anta fi shakkin ọlọ́run la fi ṣùkọ́ kìmbà yìí ọ̀tọ̀ níbi ayé àkùránì wà ọ̀tọ̀ níbi táwọn wà wọn ò gbàgbọ́ wọn ò mọ̀ iná fi ń jiyàn lórí alukur'an torí pé ayé àkùránì kì í ṣe téèyàn ò fi máa jiyàn tẹ̀wọ́n ayé àwọn ọkọ̀ ayé náà tó ń kọ́ ọ̀nà ayé náà tó ń kọ́ ní sùúrà báyìí wọ́n máa fáyà gbára wọn kì í ti tọ́nà sọ ayà kalẹ̀ fún nìyẹn kí ọlọ́run bá Allah subhanahu kó jẹ́ agbàgbọ́ yọ̀rọ̀ rẹ o aláwájú yorùbá ibi ìlà dùn lónìí inshallah apẹ́ká tó bẹ̀rẹ̀ ẹ má bínú àtúnṣọlẹ̀ kan tó bá dọ̀la ààbọ̀ síbi àyà tó tẹ̀lé àyà kọ́nà ọba allah kó sí nínú ọ̀fun wa aqulu qawli hadha wa astaghfirullah li wa lakum subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu wa rahmatullahi wa barakatuh khairan.